ilé-ẹjọ́ pàṣẹ o wípé kí wọ́n fún Nnamdi Kanu láàyè ní wàràǹsísà ẹ fún láàyè kíákíá kó lọ rí dókítà ẹ kó lọ rí dókítà o adájọ́ Binta Nyako ó ti sọ̀rọ̀ ó ní lójú ẹsẹ̀ ní wàràǹsísà ẹ yọ̀ǹda ẹ̀ kó lórí ọ̀fẹ́ kó lọ rí dókítà ntí ìgbẹ́jọ́ tó lọ lọ́wọ́lọ́wọ́ nílùú Àbújá lónìí n tó bá jáde nìyẹn o kí làwọn nǹkan míì tó tún jẹ jáde lórí ọ̀rọ̀ Nnamdi Kanu tí ń bẹ lọ́gbà àwọn àjọ DSS ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ lọ́wọ́ kan o bó ṣe lọ. ilé ẹjọ́ gíga ìlú Àbújá ti pàṣẹ o fún àwọn àjọ DSS ní wàràǹṣeṣà ó ní kíákíá kíákíá láìsí à ń lọ kábọ̀ ńbẹ̀ ẹ yọ̀ǹda Nnamdi Kanu o ẹ jẹ́ ó ní oore ọ̀fẹ́ kó lọ́ọ́ gbàwòsàn tó péye lọ́dọ̀ àwọn dókítà torí adájọ́ Binta ó sọ ó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó láṣẹ ni mo pa o mi ò dá lábàá gẹ́gẹ́ bí adájọ́ ó ní ní kíákíá ní wàrà sísà àjọ DSS ẹ ẹ ẹ fún Nnamdi Kanu lórí ọ̀fẹ́ ó ní a a a Nnamdi Kanu ẹ ó lórí ọ̀fẹ́ láti kódà bó bá kàn tiẹ̀ wà lọ́gbà ẹ̀wọ̀n ẹ gbọ́dọ̀ tọ́jú ẹ torí ẹ fúdí èyí ẹ fún lórí ọ̀fẹ́ ẹ kó lọ rí dókítà o torí gẹ́gẹ́ bíi ìpẹ̀jọ́ ẹjọ́ tí ń bẹ níwájú òun tí wọ́n gbé wá wípé Nnamdi Kanu ó nílò ìtọ́jú kíákíákíá wípé kódà níbi etí rẹ̀ ó nílò kí wọ́n ṣiṣẹ́ abẹ fún un adájọ́ nílé ẹjọ́ gíga ìlú Àbújá ló bá pàṣẹ o ó lájọ DSS kò sí ìdádúró kò sí nǹkan tí ẹ̀ sí wípé à ń lọ́ra ńbẹ̀ ó ní kíákíá ló ní wàrà ṣèṣà ẹ yọ̀ọ̀dá Nnamdi Kanu kó ní orí ọ̀fẹ́ láti rí àwọn dókítà kó sì gba gbogbo ìtọ́jú tó bá nílò lẹ́yẹ òsọ́ka o adájọ́ bínta ìyákò tó tẹ̀síwájú nínú ọ̀rọ̀ ẹ̀ ó lẹ́yìn àjọ DSS ó ní gbogbo medical report ẹ̀ gbogbo medical record ẹ̀ pátápátá ó ní ó yá ẹ yọ̀ǹda ẹ̀ ẹ fún ẹ jẹ́ kó ní access sí ẹ fún lójú ẹsẹ̀ bákan náà adájọ́ tó pàṣẹ ó ní ẹ̀yìn àjọ DSS <laughs> ló ní gbogbo bí tó bá ti fẹ́ lọ ẹ gbà ó ní ẹ ẹ ẹ ẹ mẹ́sàn wípé gbogbo nǹkan tí wọ́n bá fi fún nítọ́jú gbogbo oríṣiríṣi nǹkan tí wọ́n bá fún ó ní ẹ kó pamọ́ ẹ sí ilé ẹ pa kò gbọ́dọ̀ hàn síta o kò gbọ́dọ̀ hàn síta bẹ́ẹ̀ ni o ilé ẹjọ́ gíga nílùú Àbújá ó mọ̀ ló gbèdájọ́ kalẹ̀ o tẹ́ ẹ bá gbàgbé Nnamdi Kanu ló ti wà lọ́gbà àjọ àwọn DSS ìyẹn látọdún 2021 látàrí wípé wọ́n fi àwọn ẹ̀sùn kàn án wọ́n ní ó ní í ṣe pé ń dàlúrú àwọn ẹ̀sùn tó ní í ṣe pẹ̀lú terrorism òun ni wọ́n fi kan Nnamdi Kanu o tó jẹ́ pé látìgbà náà òun ló sì ti wà lọ́gbà àjọ DSS tó jẹ́ wípé kódà wọn ò fún láàyè bẹ́ẹ̀ bá sì gbàgbé ilé ẹjọ́ kan ti kọ́kọ́ gbé ìdájọ́ kalẹ̀ tẹ́lẹ̀ wípé Nnamdi Kanu ó yá ẹ fílẹ̀ kó mọ̀ ọ́n lọ ṣùgbọ́n nígbà ayé ààrẹ Muhammadu Buhari wọ́n kọ̀ wọ́n fi Nnamdi Kanu lẹ̀ o kódà nígbà tí ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà sì náà sì ń pariwo wípé ẹ yọ̀ǹda làgbà yìí ẹ yọ̀ǹda Nnamdi Kanu kó mọ̀ ọ́n lọ ṣùgbọ́n olórí ẹjọ́ tí wọ́n pè o wọ́n ní ẹ fi Nnamdi Kanu ńlẹ̀ ẹ jẹ́ ó lọ gbà tọ́jú tó péye gbogbo kíbi tó bá fẹ́ lọ gbà tọ́jú lẹ́yẹ òsọ́kà kíákíá ẹ fún láàyè kó lọ gbà tọ́jú o kódà ẹjọ́ táwọn àjọ DSS tí wọ́n á pè látún ti tako pé kí wọ́n yọ̀ǹda Kanu kó lọ gba ìtọ́jú tó péye adájọ́ da ẹjọ́ ọ̀hún nù bí omi ìsanwó ni ó ní kò sọ̀rọ̀ ńbẹ̀ ó ní àṣẹ tóun sáà pa ni wípé Nnamdi Kanu o lójú ẹsẹ̀ láì ká lọ kábọ̀ mbẹ́ ẹ yọ̀ǹda ẹ̀ kó ní ẹ̀tọ́ kó ní orí ọ̀fẹ́ kó rí dókítà tó péye kódà iṣẹ́ abẹ tán ni wọ́n fẹ́ ṣe fún létí kó lè lórí ọ̀fẹ́ láti gba ìtọ́jú tó péye ẹ wo ẹyin èèyàn bẹ́yìn ò bá ti subscribe sórí ìkànnì wa lórí YouTube ó yá lóní wàrà sísà ẹ tètè lọ subscribe o bẹ́ẹ̀ bá ti wá subscribe tán ẹ mọ́ gbàgbé láti tan notification bẹ́ẹ̀ yín láti tàn án lẹ̀ toró ní òmò tayin lólobó lóòrèkóòrè tá a bá ń ṣe àwọn live show tàbí a fi fídíò tuntun sórí ìkànnì wa bákan náà ń bẹ lórí youtube àtòrí facebook lórí facebook yẹn ẹ fọ́lọ̀ wa ń bẹ àràbà tv náà ni kẹ̀sì tan notification yín lẹ̀ à ń bẹ lórí instagram à ń bẹ lórí tiktok twitter àti thread ẹ fọ́lọ̀ wa ní gbogbo àwọn platforms yìí kẹlẹ̀ lórí ọ̀fẹ́ láti mọ gbádùn àwọn update tá à ń mú wá lóòrèkóòrè ẹ wò bó ṣe ń lọ ni o. àràbà tẹlifíṣàn ni. tẹlifíṣàn ni ó. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni online tv táwọn ayé ń wo. ẹ̀tún gbẹ̀kẹ̀ ń gbọ́. àràbà tẹlifíṣàn ni wọ́n gbọ́ káàkiri. online tv tàráyé ń gbọ́ àràbà tẹlifíṣàn ni ó